كل من سلك مسلكه إلى يوم الدين adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ajẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni na ọba náà kò bí máa bẹ́ẹ̀ náà lẹ́nìkan òbí kò lẹ́bí kò lára kò sẹ́nìkan tá a lè fi ọlọ́run ọba jọ ọ̀nìkan ṣoṣo ọ̀nẹ́ni tí ó tọ́ kà máa jọ́sìn fún ìwọ ni ẹ̀ṣẹ̀ ni ọ̀rán ńlá ní kíyàn tó máa jọ́sìn fún nǹkan ní lẹ́yìn ọlọ́run gbogbo tó kù lẹ́yìn ọlọ́run tọ́lọ̀ ọba adarí ayé àtọ̀run àti gbogbo tó ń bẹ nínú méjèèjì onìkan lọ́ba olùkápá ọjọ́ ìdájọ́ ọ̀nà nìkan lẹni tó ní kápá láti fi ní mọ̀nà ẹni tó bá fi mọ̀nà náà náà ni tó ṣe oríṣiríṣi àdánwò oríṣiríṣi àwọn nǹkan náà lè fi kàn wá ṣùgbẹ́sìn ọlọ́run tí ṣe islam nǹkankan ò lè ṣẹlẹ̀ sí aburú kan ò lè ṣẹlẹ̀ sí ń tẹ́lẹ̀ máa ṣẹlẹ̀ sí náà ní kó máa dàgbà sókè lójoojúmọ́ kí lọ síwájú máa dé bá ilé ìlara ìfọkànbalẹ̀ ilé ìtọ́lọ́ ní káàkiri sọ́lọ́lọ́ kó sọ fún àtọ́hàrọ̀ láti lè jẹ́ kí wọ́n mọ̀ wípé àní tó máa ọlọ́run àti àwọn ọ̀tá ẹ̀sìn ọlọ́run

ẹ̀tẹ̀rí kó fi ṣíṣà rí jánàbà látàárọ̀ ọjọ́ ẹ̀ hátà máa yẹ kún un bẹ́ẹ̀nà wà bẹ́ẹ̀nà ilẹ̀ zira fàyẹ̀sùgbọ̀ aléhìn kìtà fàyẹ̀ àmàlì bí àmàlì ahìlì náà fàyẹ̀ dẹ̀kọ́lá ìṣàrà àbá ní ẹ̀rí sallallahu alaihi wasallam ìṣàrà rí jánà lẹ́rú ni a ń ṣe bà láti dẹ̀rẹ̀ ayé o àjọ ń kírun ni àjọ ń gbààwẹ̀ ni o bóyá ààrẹ kan àbájánwò kan àbójúkọ̀ bàbá ṣe ń sọ́dà lóòfẹ́ mi inú ṣẹ́rẹ̀ wọn fún àdéfẹ̀ ìrọ̀hàmàwọ̀lọ́wọ̀ rọ̀hàmàtàwọ́sá ọ́nà ènìyàn náà nípìnlẹ̀ ìtànàbí ìjọpọ̀yẹ wọ́n bẹ̀rẹ̀ pé ọlọ́ntà sírí ẹ̀ nígbẹ̀yàn àrí oríṣìíríṣìí àwọn ìbanilórúkọ jẹ́ ìdọ̀tí ẹ̀sí ẹni látọ̀dọ̀ àwọn ọ̀ta wa àwọn ọ̀ta ọlọ́mọ wa mùsùlùmí dẹ̀rẹ̀ a máa sábà dákẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ pọ̀ nínú wa onímọ̀ wa èyàn díẹ̀ la máa ń sábà rí tó máa ń láfàá láti tọrọ àwọn olówó náà máa ń mọ́ ọmọ sápamá wọn ní náwó láti fi gbé òdúdú lárugẹ ṣùgbọ́n ti kárí ni ibi ọrọ̀ ayé ibẹ̀ ni wọ́n máa ń da owó wọn sí àfi díẹ̀ nínú wọn lọ́pàá tó jẹ́ pé ọlọ́run ọba wa afẹ́ràn wa léṣe nínú wa sọ

káníkì ṣe tẹ̀síri wọn tí wọ́n fún gbà náà ni táwọn àfẹ́ẹ̀sì náà fi ṣàlàyé ẹ̀dẹ̀ gbogbo kútùkù tafasir àwọn aládàádáàdà àwọn olóògùn àfà ìtàwọn aláìgbà nǹkan yé tí wọ́n ń ṣe ìsìlámù ṣáwó ọba láàpọ̀ náà sọ pé bí àkárabá bí àlùwò bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ tí wọ́n máa ń sábà sọ ní àwọn sọkúsọ kan sallallahu alaihi wasallam radiyallahu anha ó ní wọ́n náà ni arọ́bùyù ń tó gbajúmọ̀ tó fi ń jagun gbà náà àwọn táwọn máa ń lo ògùn àwọn ẹlẹ́bọ̀ta náà ń lò ká wọn lóríṣiríṣi táwọn náà gbójúlé láwọn nǹkan ẹ̀rẹ́ wọn ṣùgbọ́n lọ́run ti wá nílànà ń táwà tí gbogbo àwọn nǹkan míì tó jẹ́ tó wà náṣọ́rà tí ò lẹ́bọ̀ dání tí kìí sàdùwò ogun tó bá wá fi jagun lọ lásìkò yìí gbogbo tó bá tó fi bá láti fi kojú ọ̀tá káàlà nípalẹ̀ mọ́ẹ̀ ṣùgbọ́n a rí pé nínú tó ṣe kojú ọ̀tá jù lásìkò táwà ìjọba ní wọ́n láìsẹ̀sì ìbọn fáwọn tí wọ́n ní kí wọ́n máa tírì tí wọ́n yìí sọ́rọ̀ bá dẹ̀ lójú ẹ̀ oníbò ṣe máa ń báyọ̀ fúnrarọ́lọ́run tó nẹ̀ sí ẹ̀ kò ní dúró wò ní ẹran kàbùrú ṣe ẹlẹ́mílẹ̀ máa rọ́rùn kẹ́ ẹ̀ tó bá ni kó jáde tó pé àwọn ọ̀tá

kò síbi tí wọ́n ti lè máa gbọ́ lọ́wọ́lọ́wọ́ lágbàáyé bá jẹ́ ń sọ yìí àwọn atọ́lọ̀wọ́ wá ní ká láǹfààní àti lè sọ gbogbo àwọn mùsùlùmí náà ká lánú jáde sọ̀rọ̀ síta wípé ìsìláàmù kìí ṣe tí wọ́n ń pè ò ń tọrọ ra wúwúyẹ́ jáde ní pẹ́ tí ìbá social media ó fi ran àwọn mùsùlùmí lọ́wọ́ púpọ̀ ó wúlò fún wa gan àwọn ìyà kan ti jẹ wá lábẹ́lẹ̀ gan ààrẹ ni bá wa gbé síta alágbára ní mídíà journalist nígbà kan àwọn ọ̀rẹ́ ìròyìn wa gbogbo àwọn tó ń fẹ́ròyìn jáde iléeṣẹ́ television ni iléeṣẹ́ rédíò ni gbogbo àwọn àyè yìí tẹ́lẹ̀ àwọn musulmi ò lẹ́nu bẹ̀ tó nǹkan ṣùgbọ́n nìsìn ní kó tó ṣẹlẹ̀ àwọn yọ ẹ̀rọ kàtà àwọn pàmọ́ wá ń jọ ní ọfẹ́ fi wá sábẹ̀ bandit ọfẹ́ fi òyìn bandit kù wá lọ́jà burúkú àwọn tí wọ́n gbẹ́rò ròyìn síta apadà wá rí pé lára àwọn táwọn ará bí ìjíkó arábìnrin kan sọ̀rọ̀ nínú ọtí kìí ṣe mùsùlùmí àwọn ọ̀dẹ̀ bèèrè fún ilọ́sì tí wọ́n ń wọ́n ọ̀dẹ̀ bèèrè gbogbo àwọn èèyàn wọn tí wọ́n wà ní àmọ́ ìjọba ni wọ́n ń bèèrè kí ìjọba túlẹ̀ ilé ẹ̀dẹ̀ rí ọ̀rọ̀ láàrin àwọn àtijọba ni kò pa wá kí wà ní sí mùsùlùmí wọ́n tán báyìí díẹ̀ káníkì ń jẹ páà ilé lábàá láti rí sọ̀rọ̀ ẹ̀ síta ní àwọn tí kìí ṣe mùsùlùmí ilé ti bẹ̀rẹ̀ sí kójú àmùsùlùmí ọkẹ̀ ṣẹ̀rí àìnà lẹ́tẹ̀ẹ́nú àbí ó yá kò ti dogun àwọn mùsùlùmí lẹ̀ dákẹ́ àjẹ́bẹ̀nu wa fọ́ra mọ́pàá wa kọ́sẹ̀ àti kìí ṣàwà táwọn ará ní ìbá ní sọ̀rọ̀

ọ̀rí àwọn eléyìn gẹ́gẹ́ ti fáwọn ní tí wọ́n há fáwọn bandit láti bà náà ló sì kù lọ́wọ́ wọn lóní tí wọ́n fi ṣòro jagbọ́n ọ̀rí lè sọmọ̀ rẹ́fẹ́ padà tí wọ́n mú gbogbo náà láàrin nínú news wọ́n ṣe fídíò ẹ̀ báyìí táwọn ọlọ́pàá tí wọ́n pàdé jẹ́ tí wọ́n bèèrè ọ̀rọ̀ lọ́wẹ́ kí ṣe lórí àwọn mùsùlùmí àdàgbòrò rúgbé rárá afẹ́ justice ó yẹ gbé ó yá apàrẹ̀lẹ́lẹ̀ ìrara tún dákẹ́ náà látún sọ fún ìjọba pé ẹsẹ́bà pẹ̀lú tí wọn lọ́kàn kọ́ jọ kọjá gbígbé ayé àlàáfíà àtúntẹ̀jọba pẹ́ bá wa bẹ̀ wọ́n ni àwa ò takúgbà fi kọjá pa wọn kọ́ túbá àwọn ọmọkùn táwọn ṣe ò dáa ni rẹ́fẹ́ padà kó túbá ìjọba ló wà ní ìṣáàjí ẹ tàwà mùsùlùmí nìyẹn wọ́n rí lè yẹn wọ́n rí wa kọ̀mẹ́n wọ́n fẹ́ yí ti bá ní tìtìtò sí ìgbọ́n wa lẹ́sẹ̀ pà wà ní awakọ́ káníkò sí oṣó níjà tọ́lọ ti fi ń tààjẹ gbogbo ní èsì tí wọ́n fọ́ ọ́pò ní à ní láfà láti gbọ́ tó bèèrè yẹn sọ̀rọ̀ ẹwọ̀ yà ní mùsùlùmí ẹ má jà sùn ẹ má jà kò kàn mí kò kàn mí

bí ìsìlámù ṣe dáa tó ìsìlámù ṣe rẹwà tó ẹ jẹ́ káyé mọ̀ ẹ jẹ́ káyé mọ̀ ìyẹn làwọn mùsùlùmí ní gbogbo àwọn tọ́lọ̀ bá ṣe ló gbò lórílẹ̀-èdè tí wọ́n dẹ̀ wúlò fórílẹ̀-èdè tọ́jẹ́ mùsùlùmí wọn ló ń kà ni wọ́n ń ṣe lónìí tó bá yẹ pé àwọn lẹ́fẹ́ ẹ̀yẹn ní lẹ́fẹ́ ẹlẹ́ election lẹ́fẹ́ máa fi yọra ń sípò ìkan nínú wà dẹ̀ jáde fún náà fẹ́ ṣe ẹ̀dẹ̀ ọ̀pọ̀ gbogbo nǹkan ló fi qualify láti lè ṣe ó wọlé election ṣèbá nǹkan lọ́wà ní ìjà abẹ́ púpọ̀ ní débẹ̀ lẹ́yìn kò débẹ̀ kí ló gbẹ̀yìn ibẹ̀ náà ló bá padà jáde kúta mùsùlùmí kọ́ ni wọ́n fi ṣe sẹ́rìn adákẹ́ náà ni àbí mùsùlùmí náà fi wá fìdí ẹ́ kì í ṣe mùsùlùmí ṣe bí mùsùlùmí ló kú gbogbolé ìta ń sọ yìí a fi jẹ́ kọmọ bá ajé já sí pí à ní fàwálà fẹ́ gbogbo tó ní ṣe pẹ̀lú jọ̀gbọ̀n ìdàlúrú kò sí nínú àṣà nínú parí tí wọ́n lè ìtùlọ́kọ̀ bẹ́ra tí wọ́n kọ́ yìí táwà iná kí ń bẹ̀ sílẹ̀ ẹ̀kọ́ ṣe ń tẹ̀síwájú bẹ̀ ilé kí ó ṣe ń dọ́bẹ̀ dọ́là pẹ̀lú ògùn ọlọ́ ẹ bèèrè lọ́wọ́ àwọn ipa wo ni wọ́n kó láwùjọ gbogbo àwọn ọlọ́lá wọn àwọn ẹ̀kan wọn wọ́n fi ń rora wọn lágbára wọ́n fi ń combination wọlé wọ́n fi ń build oríṣiríṣi nǹkan gbogbo ilẹ̀ tó yẹ ká fi ṣọ̀gbìn wọ́n gbà kalẹ̀ wọ́n fi ń ṣe nǹkan ara tiwọn gbogbo ilẹ̀ tó yẹ ká fi kọ́lé ẹ̀kọ́ gbogbo tó yẹ kó jẹ́ nǹkan ìjọba tọ́pọ̀lọpọ̀ wọn bá ti jẹ́ àwọn agbára yìí gbogbo àwọn tó jẹ́ nǹkan ní ìjọba wọ́n ti àbájẹ̀ sọ́dọ̀ wọn gbogbo àwọn tó kàn káwọn náà kó máa rókì lọ́kàn wọn pé à ah, kí ni kì wa o kí ni kì í ṣòwò kì í ṣòwò wa o kì í dẹ̀ wa àwọn nìyẹn ọlọ́run ọba wọn nìyẹn ẹ̀yàn bọ̀ yára lóòtù ní ẹjá láti sọ̀rọ̀ ẹ má jà dákẹ́ àwàlá àtọ̀nọ̀rẹ́tì àwọn èèyàn púpọ̀ ṣùgbọ́n gbé ọkàn ní fún wa wípé àwọn ará adí yìí dúró wọ́n ń ṣèpàdé tọ̀tán tòru ọ́ọ̀lì ìdílẹ́mọ̀ pé àwọn fẹ́ kó mùsùlùmí kúrò lẹ̀ orúkọ ìsìlámù yẹn ni wọn lára ọmọ yàrá kan sọ̀rọ̀ kan jẹ́ òní ọ̀rọ̀ tó wà máa kúlù ni

ẹjá fi ara ayé káwá kàn fi ẹ̀sẹ̀ra wọn mo sọ lọ́sẹ̀ tó kọjá pé bó ṣe wà nínú islam ti wá rí nípẹ́ni tó bá ṣe ìgbésùmọ̀ ní ọlọ́run ọba ní ẹ̀pá ẹ̀kan má gbélé ìgbèkẹ́ ẹ̀pá àyọ̀kọ́tàlù ọ̀yọ̀sọ̀dàbù ẹ̀kan ẹ̀dẹ̀pá

ó sì ń dúkò kò ní ọlọ́wọ̀ ti jẹ́kó orí mission kò sí jẹ́kó orí ṣe ọwọ́ wá bá ọlọ́ni pẹ̀lú pọ́wọ́ bá lórí káàdì ọ̀bùrúkú tó wà lẹ́ni ẹ̀ náà ẹ̀lẹ́ kúrò ní ẹ̀lẹ́ kó ń bàdàn ó dábẹ́ kùtàkà tó lè ó dé kò kan tó lè ẹ̀jẹ́ kí gbogbo ayé dámọ̀ pàápàá láyé tó ẹgbẹ́ kó tó lé nìkan báyìí wọ́n ti post picture ti post video ẹ̀ kó máa rí lé pé kó máa róje wọ̀ ṣẹ̀rẹ́ àbúrámù ti wá nìyẹn

tí wọ́n ka obìnrin kan mọ́ ilé ẹ̀ ní ìsì gbé o fídíò ẹ wà lórí mídíà o kì í ṣe ń tà ń sọ látọ̀ bani lórúkọ jẹ́ o táwọn tí wọ́n ń kámẹ́rà bẹ̀gbọ́n sọ pé ah, gbogbo ẹ̀bó ṣe ń rùn gbogbo ẹ̀bó ọlọ́run mọ èèyàn tó ti máa pa síbẹ̀ ọmọ ọlọ́mọ ọmọbìnrin kéjì ọmọbìnrin tọmọ náà sọ ọlùsẹ́gbẹ́gbà

bọ́lọ́pọ̀ bá sọ náà sọ ẹ̀ tó dẹ̀ jí pé o ní ọlọ́ọ̀bẹ̀ ni ọlọ́ọ̀bẹ̀ ṣùgbọ́n bí èèyàn bá lọ ẹ máa wà ó àwọn làwọn palẹ̀ rẹ̀ wọ́n lè túnmọ̀ rẹ̀ àwọn mùsùlùmí ṣọdún ṣàtẹ́jì ọ̀tàn lọ́rí abadan nígbàtà àtútù lámà àtútù ọ̀tàn gbogbo tó ń bí àjẹ́fọ̀kànbalẹ̀ níbo ló ti ń wá wọ̀wọ́ ìgbésẹ̀ nìkan òruwa a free everybody dey free láti rìn a níjọ fi jẹ́ lómi lọ́wọ́ ọ̀sán wa a free everybody náà tẹ́kí ṣe mùsùlùmí free láti rìn nílùú ẹ ma ọ̀lú kan ma wàhálà kan tó ṣe lọ́nà ní kan ma náà fẹ́ ṣòro lọ́sàn gan pẹ̀lú ẹ̀nà ìjọba la tún pè fún wọn àti ah, ló dé kí ràwárà ní ìṣe báyìí fún kí náà ṣe báyìí fún kọjẹ́ káàrin àjẹ́ nìkankan lọ́wọ́ ẹ̀fọ́kí lẹ́pọ̀ láwò àwa gbà pẹ̀lú tàwà oríṣìíríṣìí ẹ̀sìn ló kún ni fi túnmọ́ jí ti wá lọ́wọ́ ẹnu àwọn mùsùlùmí ló wa tó dúró ní bídíà tí ah, wọ́n ṣàìsòrò tó ń pariwo tó ń lùgbù tí ẹjẹ́ káwọn ẹlòmí náà sọ lọ́dọ̀ sí wọn tí lànà tí wọ́n bá takú kájọ fẹ́rú kò sílẹ̀ kí lẹ tún fẹ́ ń jà láfíà lọ láàrin bá náà fà láfíà nílùú ìnira lókù tí wọ́n dẹ̀ ń fẹ́ yẹn àbẹ̀rẹ̀ ọ̀pá kójọ kó máa ṣe ọdún ní sábàbí ìnira ẹjẹ́ ká dúró nílé pẹ̀lẹ́ kama jẹ kí ìrẹ̀wẹ̀sì ọkàn kankan dé bá wa ọlọ́ni wala tahinu wala tahzanu wa antum al-a'launa in kuntum mu'minin ọlọ́ni ẹ fọkàn balẹ̀ o ẹ má kó tutù o ẹ má banújẹ́ o ẹ má fọkàn jẹ́ o ẹ má jẹ́ kó sún ẹ má jẹ́ kó rẹ̀ ní o ẹ̀yin fàájú àwa kà máa ọlọ́run Allahumma àdínà fi àwòrán ọ̀dínà وولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا وارفع مكتك ربك عنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك منا ولا يخشك ولا يرحمنا يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر إخواننا في كل مكان وصدق اللهم وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا قوموا للصلاة يرحمكم الرحمن